وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والتسعين من سورة النحل وفي الآيات التي بعدها أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون يقول الله عز وجل في الآية السابعة والتسعين من سورة النحل أعوذ بالله من الشيطان الرجيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون àdéhùn lélẹ́yìí o látọ̀dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa fún ẹni tó bá ṣe dáadáa ẹni tó bá ṣiṣẹ́ rí ọlọ́run ọba ń ṣe àdéhùn fún nínú ayé yìí pẹ̀lú ńlá eléyìí tó ń fi san kí ni ti ń jẹ́ iṣẹ́ rí gan iṣẹ́ rí òun ní iṣẹ́ tá a ṣe. ní ìbámu pẹ̀lú àṣẹ ọlọ́run nínú alukur'an ètò sì déédéé pẹ̀lú níta nàbì fi kọ́ wa alayhi wa sallam nínú súnà rẹ̀ ẹni tó wá ṣe dáadáa yìí bákan méjì lọ́mọ èèyàn ọlọ́run dá wa lápọ̀ dá wa lábo ẹni tó bá ṣe dáadáa ọba àjọkùnrin. ẹni ṣe dáadáa ọba àṣìjọbìnrin man amila salihan min dhakarin aw untha ẹnikẹ́ni ọba ṣe dáadáa ọkùnrin lónítàn àbóbìnrin ilé ìjọba àwáwí àwọn èèyàn jẹ́ tí wọ́n máa ń sọ ìpè àwọn obìnrin ọ̀lẹ́sìn báwo ni wọ́n ṣe lẹ́sìn tó sì jẹ́ pé ọkùnrin àti obìnrin lọ́lọ́wọ́n bó kó sálìjánà ọlọ́wọ́n bá pé ọkùnrin kó ṣiṣẹ́ rí bẹ́ẹ̀ náà ló pọ̀ obìnrin kó ṣiṣẹ́ rí. من عمل صالحا من ذكر أو أنثى ẹnikẹ́ni tó bá ṣe dáadáa ọkùnrin ló nítàn àbóbìnrin nínú àwọn ọmọ ànábì alayhi salam nítorí pé àwọn ànábì Adam àwọn lọ́lọ́run bá la kásẹ̀sìn bọ̀ lọ́rùn ó sì tún laabọ̀ àwọn àlùjáde náà lọ́rùn ẹni tó bá ṣe dáadáa lọ́kùnrin àbó ṣe dáadáa lóbìnrin nínú àwọn ọmọ ànábì Adam alayhi salam ọlọ́run dárúkọ ọkùnrin tàbí obìnrin nítorí pé kò séèyàn oríṣi kẹta èèyàn tí máa jọ oríṣi kẹta tó wà wọn máa ń pè wọn ní kọ́ńtà almushkil kọ́ńtà almushkil wọn náà lẹni tó jẹ́ pé ọjọ́kùn kò sì jóbìn kàkàjákọ kàkàjábò nínú àlẹ́ tó ṣe pé abẹ́ orísun méjèèjì lọ́lọ́ tẹ̀bá wo tábẹ́ ọkùnrin ẹ̀ lọ́kùnrin tẹ̀bá wo tábẹ́ obìnrin ẹ̀ lóbìnrin lára kan náà irú wọn kí ìṣkáàlì tó wá wà lára rẹ̀ tó hàn dáadáa àkọ́kọ́ àti rí i pé tí ó bá tọ̀. ìtọ́ ń jáde gba abẹ́ méjèèjì àmọ́ tó wá gún ó gún ó tún wá hùnrùn gbà ntí máa bẹ lára ọkùnrin abẹ́sì polisi méjì tẹ́lẹ̀ wọ́n ń pè ní kọ́ńtà àlùmọ́ṣìkè ṣùgbọ́n náà ní paríparí á padà fún dájọ́ ọkùnrin àbóbìnrin náà ní ìgbà wo ìgbà tí ntí ò jẹ́ ká dárú èèyàn tó jẹ́ mà tó bá kú mbẹ́ yọkàn máa jẹ kọ́ńtà àmọ́ mọ́ṣíkèlì yóò kó nù pọ̀ báwo wọn ni wọn dàn wọn ni kọtọ tó bá bẹ̀rẹ̀ sí ní tọ àwọn awòbí títọ ti ń jáde jù ọ̀rọ̀ àwọn fọkànlá ọhún láyé jọ tó bá jẹ́ pé ibi abẹ́ ọkùnrin nìtọ ti ń jáde pọ̀ jù wọn á fún dájọ́ tó bá pé ibi tí ọjà bí obìnrin nìtọ ti ń àti wàá mọ̀ lónìí pé irú wọn ó yí ibi ju ti tẹ́lẹ̀ lọ wọn á wọ irú ọmọọ̀n tó wà lára rẹ̀ tí ọmọọ̀n tó ọkùnrin ni lọ́pọ̀ àbí tóbìnrin ọmọọ̀n tó bá pọ̀ lára ni wọ́n fi ṣiṣẹ́ abẹ fún tó bá jẹ́ pé ọmọọ̀n tó ọkùnrin lọ́pọ̀ lára rẹ̀ á mú ìtẹ́jẹ́ tóbi ni wọ́n kókó mẹ́ sódà tó fi máa dàgbà lọ lórí òmùnù tọpin wọ́n wá di àbí obìnrin tí ń bẹ lára inshallah inshallah báyà kò ní padà gún kò sì ní ṣe nǹkan sùn ètò máa rí i pé òmùnù tó bẹ̀rẹ̀ pọ̀ lára wọ́n á sọ pírẹ́sàn wá gé abẹ́ ọkùnrin kúrò ń bẹ sọyọ mọ adagba lọ lórí pé obìnrin ni tọ́ba ọ̀sìpìtì ni wọ́n bá yín lé kọ́ bá yín sọ yín náà lẹ́gbẹ̀ẹ́ ọmọ yín lọ sọ́sìpìtì lẹ́gbẹ̀ẹ́ ra lọ sọ́sìpìtì wọ́n sì bá yín sí tọ́. ọlọ́ni mọ̀nà àmì lọ sọ́ọ́lì hàmẹ́ńdẹ́kẹ̀rẹ̀ tó ń ta wọ́pọ̀ mọ́kùnrin májàmú ẹni tó ṣe dáadáa lọ́kùnrin àti lóbìnrin òun náà ní kọjá mọ́mìn kọjá ẹni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tuntun gbà nàbì Muhammad sallallahu alayhi wa sallam iṣẹ́ tó sì ṣe tá a fi sọ yìí pé ó ṣiṣẹ́ rí ọgbọ́dọ̀ jẹ́ ń tọ́nà ọba pa wá láti ọ̀pẹ́ ká sí abánabi Muhammad sallallahu alayhi wa sallam tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé bẹ́ẹ̀ bá ṣe dáadáa náà jù bẹ́ẹ̀ lọ tí ọba ti jẹ́ mọ́mìn torí ẹ̀ náà ló ti jẹ́ ibi tá a bá la gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo àfi ká máa ṣe islam kò sẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ tí ò bá ti jẹ́ mùsùlùmí ẹni tó bá wá rí bẹ́ẹ̀ tó ń ṣe dáadáa lọ́kùnrin àbí lóbìnrin tó sì jẹ́ mọ́mì falanuhyiyannahu hayatan tayyiba ọlọ́ni àmú tẹ̀mí tó dáa. Tɔrɛ wà tó dùn nílé ayé ń bí oníṣẹ̀ṣẹ̀mí jákujáku oníṣẹ̀ṣẹ̀mí burúkú nítorí pé dáadáa tó náà ti ṣe ní ọjọ́ dáadáa al-jazā'u al láti wọn náà ti se dáadáa àtẹ̀lé tọ́lọ́ ọlọ́run fi dáadáa ní ìsẹ̀mí tó dáa tó dùn nílé ayé ń bí tó bá wá di lọ́la gbẹ̀ndà òkèèyàn ọlọ́wọ́n bá wá san án lẹ́sàn ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون ọlọ́wọ́n bá wá san án lẹ́sàn tó bá di jọ́ gbẹ̀ndà òkèèyàn ní ẹ̀san tó dáa tó ń tó gbélé ayé sí lọ. asima pé ìtẹ̀mí tó dáa eléyìí tọ́nà wọn bá sọ fún ọ̀fọ̀n sí láyé rí nítorí pé ó ṣe dáadáa ó sì jẹ́ mọ́mì ọ̀nà ni ìtẹ̀mí tó kárí gbogbo òsinmi gbogbo tí wọ́n pè nísinmi gbogbo tí wọ́n pè léèyàn nísinmi iná láàrin nínú sẹ̀mí rẹ̀ yẹn Ibn Abbas radiyallahu anhuma àtàwọn míì nínú àwọn olùmọ̀ wọ́n ní ìtumọ̀ ìsẹ̀mí tó dáa yìí wọ́n náà ní ar-rizqul halal at-tayyib ọlọ́run ọba yóò pèsè ọ̀rọ̀ fún eléyìí tọ́tọ́ tó sì dùn ọlọ́run ọba pèsè ọ̀rọ̀ fún eléyìí tọ́tọ́ tí èsì haram at-tayyib tó dùn tí òkúrò tí ó bàjẹ́ irú ìtọ́lọ́run ọba pèsè fún ọ̀nà láyé Ali ibn Abi Talib radiyallahu anhu. أني فلنحيينه حياة طيبة إتما لنك أفلا يق ابن عباس لا تصلوا لهم ابن عباس ابن يتصف إنها هي السعادة ìsẹ̀mítọ́ náà wọ́n bá lọ́wọ́ fún nísẹ̀mítọ́ da òun náà lórí rẹ̀. báyìí ìtọ́dọ́gba ni pé ìsẹ̀mítọ́ alọ́dáhùn ọkari gbogbo ń dáhùn táwọn olùmọye fi túmọ̀ rẹ̀ àti nǹkan mìíràn. ìgbà wọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ abdullahi muhammed ibn al-aas rọ̀bí allahu anhuma anna rasulallah sallallahu alayhi wa sallam qaal qad aflaxa man aslama wa ruziqa kafafan. وقنعه الله بما آتاه ẹgbà wáyé ẹjẹ ẹgbà wá tó fẹsẹ̀ rìn lọ ó sì jẹ ẹ̀rí tí ń fi àtìlẹ́yìn hàn sí ìtumọ̀ sí àwọn kan fún bí Ali ibn Abi Talib wípé ìtumọ̀ sẹ̀mí tó dá òun náà ní ìsẹ̀mí tó ṣe wípé yóò jẹ́ ti ayò tí téèyàn ti máa láyọ̀ kan nínú ẹ̀. حديث إلى النبي محمد صلى الله عليه وسلم قال أفلح من أسلم gbogbo ẹni tó bá jẹ mùsùlùmí ti sórí rẹ o kọlọńdà kọmọkọ wa dà sáìdà nítorí pé àti ríra mùsùlùmí onìkan kọ àníkà bẹ mùsùlùmí títí dáàbò fàyè sílẹ̀ onìkan tọjà wọn ni kọdà afúláhàmán asilámà ó túmọ̀ sí pé oríire ń bẹ fáwọn mùsùlùmí eléyìí tí ò sì fẹ́ lò ó wàrúzikọ kàfáfẹ́ tọ́lọ̀ wọn bẹ ẹlẹ́dàá tó sì rọ lọ́rọ̀ pẹ̀lú nǹkan tó tó ntí ń rí ojú tó kìí kọjú kìí ranjú máa ń kó ní nǹkan kìí ṣe tójú bọ́lé ẹran lé kíní kan ntí èsì kìí jọ lójú nǹkan ní nǹkan وقنعه الله بما أتاه سلام بعد فلا يوقع pẹ̀lú tó fún ẹni tó bá rí bẹ́ẹ̀ ti sórí rẹ̀ torí àwọn bùkátà ká mójútó islam wa islam kọjá ntọ́wá lè pàtì nítorí pé ò lówó tó òsè má nítorí pé ò àbọ̀ ń dùn kankan lẹ́nu ìgbà tó ọjọ́ mùsùlùmí ọwọ́ abẹ́ lọ́tẹ̀tẹ̀ tí nǹkan yẹn ọjà mọ́ lọ́wọ́ ẹlòmíì lọ́jà mọ́ lọ́wọ́ ń tì nǹkan ẹ̀ tún ṣe mùsùlùmí ọwá ló ṣe islam àbí báwọn míì tó ṣe pé nǹkan ń ṣe wọn àbáwọn ní ń ṣe nǹkan bí wọ́n ti ṣe máa wí pé táwọn wá yìí tí ọba ti bọ́ sí àjẹpọ̀ àwọn ṣe islam a'udhu billah ẹ̀mí máa yẹ èèyàn tí ọ̀gbọ́n ló máa ń sọ bẹ́ẹ̀ tí wọ́n máa sọ pé táwọn wá tí ọba bọ́ sí kí islam náà fọmúra rẹ̀ kọ́ fọmúra rẹ̀ báyìí wọ́n ló ṣe rà nítorí pé òdodo tó ṣẹlẹ̀ ní pé islam kọ́ ló ń bùkátà wa àwa là ń bùkátà àlè islam tọ. bákan náà ẹ jẹ́ ká jẹ́ ẹni tó ṣe é pé nǹkan wa tá a máa lò nǹkan wa tá a máa jẹ gbádùn rẹ̀ nínú ilé ayé àwa là ń ṣiṣẹ́ rẹ̀ àwa là ń sánà rẹ̀ nítorí pé ẹni tí ń ṣiṣẹ́ tó fi ń rí nǹkan tí ó lò ó ń ṣiṣẹ́ ó fi ń rí ní tẹ́ḿbù káàtà kò dàbí ẹni tí ó máa tẹ́wọ́ sáwọn nítorí pé à ń tẹ́wọ́ sáwọn èèyàn yun àbùkù bàbá àti ìyá àbùkù ẹni tó bá ti mọ̀ wọn ara rẹ̀ ní máa tẹ́wọ́ sẹ́nìkan nítorí pé iṣẹ́ òun náà ni gbogbo ẹni tó jó nílà ní máa ṣe èyí ríṣẹ́ ń jẹ́ ìríṣẹ́ mọ̀ ń wá sẹ́ǹtì ìrìsẹ́ ń jẹ́ mọ̀ wá sẹ́ǹtì ìrìsẹ́ ìwọ wa ni kọ́ ọmọ wa ṣe báràkà yìí ọmọ agbègbè àbáràkà títọ́ba jẹ́ pé àwọn ẹni tí wọ́n ń pín fún fún bára àwọn náà bá kọjú mọ́sẹ́ bíi tiẹ̀ táwọn náà yaba bọ́ọ̀lù ẹ̀tàn ríṣẹ́ tí wọ́n ò ṣe kí làwọn àbá máa rí fún un torí Islam ó discourage ká tọrọ Islam farama torí ẹni tí. ọba fẹ́ ma parọ́ islam kọwa wà mi parọ́ mọ́ islam yìí ṣẹ̀ṣẹ̀ àwọn bára islam yìí ṣe ẹ̀sìn àwọn fáin bára wọn lọ dúró níbi traffic light àbí ibi tí bàbá traffic ti dúró tí ń fún mọ́tò lọ́nà yóò rò dẹ́dẹ́dẹ́ dúdú dúnú ńlá yọkàn bá yín níbi béèrè bìkan ni. lọ́wọ́ àdìjọ́ ọlọ́run ọkùnrin láti rí ọkọ̀ nígbà yìí láti kàkà yìí lọ́wọ́ àwọn nǹkan tó ń bẹ̀ à kí ni wọ́n bọ̀ ìwé kọ́tùmọ́tì okòdùnrún làgbẹ̀dẹ ti ń kọ́kọ́ tì ọlọ́run amọ̀jọ́ ti bára wa wà nínú àwùjọ yorùbá yìí yorùbá tó jẹ́ pé wọ́n kórìíra bára àwọn náà ti wá gba bára ẹlòmíọ̀kẹ́ sì mú gba lọ bára lónìí àbẹ̀tí fẹ́ pé tọlọ́pàá tó lẹ pé sẹ́lẹ̀ tẹ́tọ́ pàtàkì àgàkàbá tẹ́lẹ̀ amú kankan bọ̀ ọmọ rẹ̀ lẹ́yìn ọmọ kó òfin ní sọ́bì iṣẹ́ àwọn bá pé yín mẹ́wàá sẹ́yìn iṣẹ́ pọ̀ ẹ̀ máa lè fi ọjà yóò rí sẹ́ báwọn lẹ́la tó gá ẹnìkan tún ní omi iná ẹ̀ bá wọn mú oná nǹkan kan omi báwo tó ń gbẹ bá ń gbé nǹkan pé òǹgbẹ gbé àwọn náà èmi mọ kó yín sẹnu sẹ rẹrí nǹkan wọn tó rí sí onímọ́tò ń jẹ súyà bàbá ẹ bá gbé yòókù tí o nàìjíríà di dàkúdà báyìí torí tó lọ nínú ọmọ pé èmi kọ́ ọmọ gba yín sílẹ̀ èyí tó bá jẹ́ pé súyà tó gbé fún yín kó tó gbé fún yín ó ti gbọ̀ngàn èkúté sí fún bàbá ẹ jẹ súyà dákìá mọ́ torí délé islam ọ̀farama kàmá àtẹwọ́ sáwọn èèyàn bákan náà ká láyọ̀ fún pẹ̀lú ntọ́lọ́mà fún ntọ́lọ́mà fún kálù ẹni má jọ tẹ̀lé mi tí ọba ti láyọ̀ ọkàn pẹ̀lú ohunkóhun tọ́lọ́mà fún ó lè jẹ́ pé tiẹ̀ ló fẹ́ dáa jù tí ọba ti láyọ̀ ọkàn pẹ̀lú ó ní mọ̀kọ́lọ̀ ti kọ́dọ̀ ó tún mọ ọwọ́ náà láti bàjẹ́ mọ ọwọ́ náà láti bàjẹ́ bí kéèyàn débi kan kéèyàn ra àgbo kan pé ẹ àgbo náà ni èèyàn wá wọ ọwọ́ tiẹ̀ wá rí i tó àtàfin mà kókò yọkàn ìjọ ni ọba lámàlẹ tó káàgó ni wọn káàgó ni wọn owó rẹ lọ fọ ó ti bá ètò ní nàìjẹ nù ókè ọmọ wojú sẹmà ló fi máa máa gò ní tó gbogbo nǹkan bó ṣe rí nù láyé tó bá gbélé lẹkọ tí ẹ bá láyọ èyí náà lẹ dáná sunlé ara yìí tó bá kó oúnjẹ wọn lọ bá yín rà ó tẹ̀ láyọ̀ ẹ̀ ní mọ̀gbà tẹ́ ta ń padànù tí wọ́n dànù torí kẹ́ ń wo tẹlómi bákan náà tó bá kọ́ ọmọlẹ́bí tẹ̀ láyọ̀ ẹ padà lu ọmọ yín padà bákan náà iṣẹ́ lọ́lọ́run fún yín ẹ̀ láyọ̀ ẹ padà lóde ẹni rẹ̀ gbogbo nǹkan láyé à yọ rẹ̀ là lárúbá sọ pé alqana'atu kanzun la yafna wọn ní ayọ pẹpẹ ọrọ ni tí kìí parí pẹpẹ ọrọ ni tí kìí parí torí àkàràmọkọmọ lọ àmbùkátà tọ. nínú rìwáyà tó imam muslim àbí imam tirmidhi wọn nàbẹ ọsọlọlọ àbí látọ̀dọ̀ fudayla ibnu ibnu النبي صلى الله عليه وسلم ولقد أفلح من هدي إلى الإسلام كان عيشه كفافا وقنع به lọ́tí sórí rẹ̀ gbogbo ẹni tó lọ́n bá fi mọ̀nà lọ sí dẹ́sí islam ìsàmì rẹ̀ ọ̀wọ́ ń tọ́lọ̀ bá ní kó rí náà ọ̀wọ́ ń tọ́lọ̀ bá ní kó rí o ẹni tó sì rí tí fi ń sẹ̀mí ọ̀tẹ̀ lọ ẹni tó bá rí bẹ́ẹ̀ tó sórí nítorí pé ẹlòmíì ní ọmọ yìí pé tó bá gbé gègé lè gbogbo owó tó ń rí lóṣù tàbá sí lórí òjò kọ̀ọ̀kan gbogbo ẹ̀ kò tó two two hundred bíkẹ́ àwọn gba six hundred six thousand two two hundred lójúmọ́ ìwọ tó ń gba six thousand lóṣù àwọn á ń pé wọ́n lè jẹun lásán kò lè máa sàn. ẹran gbọ́dọ̀ wà mẹ ẹran tí wọ́n sì jẹ yóò jẹ ẹran tí máa dẹrù máwọn ẹran rólóróńdó kan kékeré wọ́n ẹnu rẹ ti fẹ̀ jù bẹ́ẹ̀ lọ sì ti mọ̀ pé tẹ́ bá jẹ ẹran kan tọ́jú ọ̀kọ́ ń kí ẹran òtò à ọmọ káìmù ẹran tí parí <laughs> àwọn àwọn ìkéré a ọdọ akájọ ẹkọ so ẹran kan sì kọ méjìlá méjìlá méjìlá rẹ dẹfisiti ọwọ ọdún bọjẹti rẹ abẹ oníwò yọ wọ a wọn sọ two hundred ní lójúmọ́ ọwọ àti jẹrán six hundred lójúmọ́ nǹkan ti àbí òde a nǹkan ti yan gbogbo owó sùúrù ọ̀sán wo ẹran tó ọjẹ lóṣù ẹran nìkan ni ọ ayò. gbogbo àwọn ọmọ rẹ ní kéjì tó tún jẹ pẹ̀lẹ́ ṣé ìpẹlú fùfù ìpẹlú òfìrẹ gbà subhanallah torí ẹ ìyẹn ìyẹn àwọn arúgbó tó ní nínú òwe wọn ẹ má nà sẹ ẹni táyọ bá sọ fúnra ẹ sì mọ látọmúdà rìjẹlàkà ìlà àlà kádìrì lè hàfi nítorí tó bá ti ná ẹsẹ̀ rẹ ju bá sọ fúnra ẹ sì mọ lọ kí ni ọ̀sẹ̀ lẹ ẹsẹ̀ ọ̀yọ́ ọ̀tún. Torí ẹ̀ èèyàn ti tó gíní ti ń mẹ́fì. Gbàtọ́ ọmọ yìí pé bọ́jẹ̀tì rẹ ti túmọ̀ sí pé only have twenty àbí two hundred naira per day. Oúnjẹ ló lọ ẹ̀kọ́ máa jẹ lójúmọ́ bá. Kì í ṣe kọ́ lọ́mọ aráńjẹ lóúnjẹ èèyàn tó gbẹ́nu à àwọn ọmọ àgbà gbogbo ń ṣiṣẹ́ fún sẹ́nu. Ọ̀ lọ ra bóyá ike gàrí àbí bá fún wọn pé ọlọrin ilé ọkọjọ bá lọ ra bí two thousand tó díjú rà ọ̀rọ̀ abá fún kan abẹ́rẹ́ rí nǹkan mẹ́rin two thousand meaning that one over three salary rẹ̀ so èèyàn sì wá ẹ̀yìn bóyá yóò fi bí seven hundred kan pamọ́ owó à ń rọbẹ̀ ewédú kìnnìkan tí wọ́n máa sè bákan ẹ fi bí six hundred kan pamọ́ kó máa fi ra pamọ́ ra ní ọba máa fi kún torí ṣe bí ó ti má kì í tẹ́ ó sì tún níbi àwọn tí kò one thousand something tó ń save àwọn kan máa wò pé nìkan níjókòó kan ibi tí àwọn èèyàn ti máa tẹ́nu tẹ́ bá wọlé oúnjẹ ẹ̀ẹ́ ẹ̀fẹ̀ ta ẹnìkan ṣoṣo ó lè gbé lolówó mi ẹni five fifty ní. ẹ mọ̀ pé gbogbo bọ́jẹ̀tì ojúmọ́ ẹlòmíì ti lọ mọ́ ẹlòmíì jẹun wọn ni wọn tiri tura dúró ẹran ń kàn tó o tún wá gbé ẹnìkan lẹ́yìn o tún ní kó tún sí tiẹ̀ mọ́tò gbogbo tí wọn retí ló sùn ẹnìkan ti ná tẹ́lẹ̀ tó ìyẹn gbọ́dọ̀ jẹ́ ẹni tó ṣe pé kìí dáwọ́ lé ju agbára rẹ lọ ọlọ́run wa àmọ́ máa ṣiṣẹ́ oṣù. ẹgbẹ́ pé mo lówó mi mò ń rówó síbẹ̀síbẹ̀ ṣé jẹjẹjẹjẹ náà ní gbogbo ayé ò ní ronú nǹkan tó rò tó lè ṣẹlẹ̀ ntòòrò tó lè ṣẹlẹ̀ ńgbà tó bá dé ńkọ́ èèyàn ni yọ́n nítorí pé gbogbo ẹni tí bá ń sá lọ bá kan kankan ó ni tó bá ni bíi torí ẹ̀ ló ṣe jẹ́ pé màálẹ̀ mẹ́nìkítàfọ́dẹ̀ gbogbo ẹni tí ọba sọ́wọ́ náà òṣì é ta wọn gbogbo ẹni ọba sọ́wọ́ náà òṣì ò ní ta nítorí pé ìgbà tí máa ń bùkátà láti náwó yóò rówó náwó sí ọ̀náwó rẹ̀ lánàá tán torí ẹ̀ náà ló ṣe jẹ́ pé tẹ bá fẹ́ káwọn ọmọ gbọ́n ẹ máa fowó dán wọn o pàápàá jùlọ táwọn ọmọ bá ti ń dé ọdún fáwọn ń bàlágà ẹ máa fowó dá wọn o kí bọ́lá ti sọ nípa àwọn ọmọ òrukàn wabtalu al-yatama hatta idha balaghu an-nikah فإن آنستم منهم رشدا فادفعوا إليهم أموالهم ọlọ́run ní àwọn ọmọ òrukàn ẹ máa dá wọn wò ẹ fowó dá wọn wò tó bá ti di pé wọ́n dé ibi àwa náà ti ń bàlágà ọlọ́run ni ẹ fowó dá wọn wò tẹ ẹ bá fowó dá wọn wò tẹ ẹ wá rí i pé wọ́n nà dáadáa wọn ò ná nàkúnà wọn ò ná ìdè dáàrí làásì náà ọlọ́run ní fẹ́ẹ́ fẹ́ẹ́ ilẹ̀ ìhìn amúhálẹ́hùn gbogbo owó wọn tó tẹ̀sí ìtọ́jú ogún bàbá wọn tẹ̀ ń bá wọn mójútó ẹ kó wọn fún wa but under condition lẹ́yìn ìdánwò ẹ bá torí ke bọ́ọ̀lù ẹsẹ̀ lè kó fẹ́ni tí ọmọ nǹkan owó tí ọmọ owó ná tí gbogbo owó wà kóra tí ó tún padà wá dẹni tó ṣe kó ná tó kí gbogbo yín tẹ ẹ̀ràn lọ́wọ́ lórí ìbówó rẹ̀ ò ti ṣe parẹ́ iná tún padà wá gbé sọ eléyìí wọ́n jẹ́ tọmọ òrukàn tí bàbá rẹ̀ ti kú ọmọ tí èso ọmọ ẹ dá wọn máa wò ẹ di ẹ mà bówó kó lọ́mọ ti fẹ́ máa sowó tó bá rú kó ló ti fẹ́ máa sowó tó bá rú bí kẹ́ fún ọmọ tó lọ sí sukùl kẹ́ fún ní five thousand gbé tí sẹ́mítà kan fi tán mánéjì ẹ̀ ẹ rí i pé ọmọ mi ọ̀sọ̀ pé tọ̀ ọlọ́run máa láti rí ọlọ́run gbàdúrà yìí ọmọ mi ọ̀sọ̀ pé five k Daddy, I think you are joking. Èmi máa ń bàbá rẹ̀ tó sọ pé mò ń jókòó. You are joking, Daddy. Ọmọ bí nǹkan ti wọ́n ni. Bá wọ wọ́n ti pè KF tí mo lọ gbá tiẹ̀ ṣé five thousand ti lọ. Àbẹ́rẹ́ rí nǹkan McDonald's tó bá wà. You see? Ṣé owó ti lọ? Owó ti fìdí jálẹ̀. Àbá òun fẹ́ jẹ bọ́gà. Gbogbo àwọn àjẹkújẹ kan jẹun àfa owó aláwa kúbarú ma lọ́wọ́ nǹkan ti àbí òsè nǹkan yàn ìdẹ̀lẹ́ ti mọ ọmọ tó jẹ́ pé ọmọ tó gọ̀ àtọmọ tó gbọ́n ọmọ tó yẹ fún five thousand gbàtọ́ gba five thousand lọ ọmọ òpè yín gbówó tán ẹ̀ ń sì ń pè lẹ́ẹ̀kan láàrin pé sàlámù alaykum báwo ni sẹ́kọ̀ọ́ rẹ lọ déédéé bẹ́ẹ̀ ni alhamdulilah tọ́ ọlọ́run ọlọ́run ẹ má sọ̀rọ̀ owó so ti náwó tẹ tẹ bá sọ pé so ti owó ti ń tán náà tẹ ẹ mọ̀ pé ẹ ń ṣèdánwò fún so ẹ má béèrè so kófí lè mọ̀ yín pé ẹ sì máa ń ti ń lọ tọ ọmọ wa manage five thousand títí títí títí títí ó fi sọ sùn méjì sáà ẹ̀kọ́ tó fi ń tán lọ five thousand yẹn wọ́n kó two fifty ọmọ kan five thousand ó lóun dẹ̀ ti na tán lé oúnjẹ báyìí dájú send another one ah so èyí tí ń nà nàkú náà ọ̀làkà ọmọ tí wọ́n fún ní five thousand tó ń ná fún bí oṣù méjì ọgbọ́n púpọ̀ tó bá dìgbà mẹ́ẹ̀ fún fifty thousand ẹ wá bí léèrè tí sẹ́mísítà yẹn bá tán èló lọ náwó yẹn kù wọ́n sọ pé dájú òun owó kù forty three èló lọ́wọ́ á ná seven thousand forty three yẹn lọ kó pamọ́ wọn náà ti bẹ̀rẹ̀ sí kówó tiẹ̀ jọ lọ bẹ́ẹ̀ bá kó fọ́ọ̀mù alánàdánù fifty ẹ jọ mẹ́ta kù yóò tún rá àwọn títí àwọn arántí àwọn fẹ́mi mo rò pé yẹn so yóò tún máa náwó fáwọn náà lọ ní nítorí ẹ ẹ̀yin náà kíyè sára bóòlù ẹ̀yin náà rí owó tán fún yín bóòlù ẹ rí ṣe ànárun lẹ́ẹ̀dá ni ṣe fi wá dá lájẹrun àbí ẹ̀sọ́nà torí ọmọ tó bá gbọ́n láyé yọ lànà àwọn òbí rẹ̀ à ọlọ́run mọ iye wàhálà táwọn òbí mi ṣe fún tó rówó yìí wọ́n gbọ́dọ̀ sọ́nà bọ́lá ti sàwọn ọmọ tiẹ̀ náà nù táwọn náà máa sàánù rẹ̀ nàti wọn máa kékeré ni wọn á gbọ́dọ̀ à òkú yàrá ya wọn ni àwọn náà máa gbé sí i abẹ́ rí nǹkan mẹ́ bàbá rẹ náà ni wọ́n jókòó yà láyà rẹ̀ <laughs> torí ẹ̀ agbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ bó o láti máa náwó ìsìláàmù ọgbà ká máa náwó ní ìnákúnà náà. قال إلى دواوس كيف إذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون ذلك اللهم بلد وننوى ويأي أنصفوا أنكوا níta máa ṣe ṣáájú kíké alukur'an alukur'an ọ̀rọ̀ ọlọ́run ọba ni ọ̀rọ̀ ọlọ́run kódà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mìíràn dábàá ké bá ń sọ fún wa níbí nínú alukur'an bí gbogbo ẹni tó bá fẹ́ alukur'an máa ọlọ́run níbi aburú àṣetọ́ ẹni ẹ̀kọ́. kọ́ máa sáde ọlọ́run níbi aburú àṣetọ́ ni ẹni ẹ̀kọ́. فإذا قرأت القرآن فاستعذ بالله فاستعذ بالله من الشيطان الرجيم طب apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé kásádì ọlọ́run níbi aburú àṣẹ tọ́ eléyìí tí alukur'ani tọ́lọ̀ fi pa ọ́ láti ẹ̀ ń bẹ̀ yìí tàbá fẹ́ wí gẹ́gẹ́ bá alukur'ani ti tọ́ka sí ń bí a sọ pé a'udhu billahi minash shaitanir rajim oní ànìkan tá a máa wí tábà bẹ̀rẹ̀ sí kí alukur'ani ṣùgbọ́n wọ́n ní kì ṣe pé bó ṣe wá gangan lọ́dọ̀ ànábì sallallahu alaihi wọn tún sọ àwọn àfikún àwọn àfikún ṣùgbọ́n tá a bá ń sọ a'udhu billahi minash shaitani rajim nítorí àyà ìtọ́ka sí gàgà ni kọ̀tàkù ìtọ́wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tá a bá wíwèé tá ànábì tún fi kọ́ wa náà kọ̀tàkù ra wọn. wọ́n ní àṣẹ yìí yéé ṣe àṣẹ tó jọ̀ràn yìí fastaiz amr nínú òfin ṣẹ̀ríà fún wa ní al-amru يحمل على الوجوب ما لم يصرفه صارف so ṣùgbọ́n wọ́n ní àṣẹ tó wá ń bí kìí ṣe ti ọ̀ràn yẹn ṣùgbọ́n àṣẹ pé súnà ni fasta'id billah min ash-shaytan ar-rajim Abu ibn jarir at-tabari rahimahullah wọn lẹ́nu gbogbo olùmẹsì islam kò lórí báyìí kékeré ṣe ọ̀ràn yẹn nípa sọ a'udhu billahi minash shaitani rajim ṣáàtú kó tó kí alukur'an ṣùgbọ́n sunna eléyìí tó túmọ̀ sí pé tó bá wù wá gbalada tó bá sẹ́lá ìwé kò sẹ́sẹ̀ tó wọ́n kọ̀ fún ibn jarir wọ́n máa ń pè ní kíni shaykhul mufassirin wọn ní olùmọ̀ àgbà fún gbogbo àwọn tó mọ̀ nípa tẹ̀síìrì torí pé tẹ̀síìrì rẹ yẹn à bàbá ni o síbẹ̀ ẹ̀ mọ tẹ̀síìrì rẹ tẹ̀síìrì tọ́bẹ̀rì so tẹ̀síìrì rẹ yẹn bàbá ni olùmọ̀ ńlá gidigidi wọn ní alimami tọ́bẹ̀rì kọ́dà wọ́n sọ yìí pé orí rẹ ni wọ́n ti pe àwọn èèyàn ní mujtahidin láwọn ẹni tó lè gbìyànjú ní gbìyànjú tí ó mú wọn dàbí imáàmù Malik ma Abu Hanifa imáàmù Shafi'i imáàmù Ahmad ṣùgbọ́n gbogbo ayé gbà pé olùmọ̀lá ó ní ẹnu àwọn èèyàn kò lórí pé a'udhu billahi minash shaitanir rajim ṣáájú ká tó kí ó Ka í sọ̀rọ̀ àjẹ́ pé sọ́ọ́rì fún sọ́ọ́rì fún torí pé sẹ̀mọ̀tò sẹ̀mọ̀tò mọ̀ mẹ́jọ rẹ̀ kí ló mú al-isti'adha mẹ́jọ rẹ̀ níbi. kí ló mú mẹ́jọ rẹ̀ wọ́n ní tó mú mẹ́jọ rẹ̀ ni pé wọ́n ní ìnáwó lẹyìn innahu laysa lahu alẹ lẹbi iná amanu wàhálà 'ala rabbihim. يتوكلون ولا يتوكل وفي هايكين قد تابت أعوذ بالله من الشيطان الرجيم الشيطان كنين أكبر لوريوا lópin ìgbà táwa náà lára tá a bá jẹ́ pa gbọ́lọ́ngbọ́ tá a sì bá dùn tó yẹ wa sọrí fún tí o bá ti ru ọ̀rọ̀ tó ọ̀rọ̀ yìí tó wá lẹ́yìn àyà yẹn àbá sọ pé dandan ìyẹn gbọ́dọ̀ sí àwọn òbílẹ ìmọ ṣètò ọ̀rọ̀ tí kò tó ké Al-Qur'an lẹ́yìn náà àṣẹ yìí ó pàtàkì nítorí pé ṣètò ni olórí ibú rẹ ó ti lérí léka níwájú ọlọ́ọ̀ gbogbo apáta ló ń sórí ibú nínú ọ̀nà tí ṣètọ́nù tí ó máa gbà láti mú wa sórí ibu ni ká máa kí alukurani kó fi nǹkan mí sórí ahọ́n wa ọ̀tọ̀ ní tẹ́fẹ́ pé ọ̀tọ̀ ní tẹ́ jáde lórí ibu rẹ̀ a máa ṣe bẹ́ẹ̀. so kọ́mọ̀bà wa mú ọ máa sọ ńtọ́lọ̀ wọn sọkọ́rọ̀ ọlọ́ọ̀ni a'udhu billahi minash shaitani rajim. àwọn tó bá ti a'udhu billahi minash a ti ti mọ̀ pé ṣètánì tẹ́ bá ti ṣe al-isti'adha kí ni ó ṣe yọ sáàdì yàtọ̀ sẹ́ni tí ṣe rajim. àyà yìí wọ́n fi tawhid hàn wá o wípé al-isti'adha ibadatun min al-ibadat kásáàdì ìjọsìn kan nínú àwọn ìjọsìn tá a gbọ́dọ̀ gbé lọ ẹlòmíì tó Allah. fasta'idh billah torí pé ọlọ́run ọba ló máa ń sọ̀yàn kò sí ní tó lè sọ̀yàn ọlọ́run ló máa ń gbààyàn kò sí ní tó lè gbààyàn ọlọ́run ló máa ń láàyàn kò sí ní tó lè láàyàn. wa annahu kana rijalun minal insi ya'udhuna birijalin minal jinni fazaduhum rahaqa. àti pé àríkpákpá kan nínú àwọn èèyàn wọn a máa sáàdì apá kan nínú àwọn àlùjànnú kàkàkà lè jẹ ní ọdá àbòbò wọn kọ sọ wọn kọ là wọn kọ gbà wọn ìbẹ̀rù ló tún fi kọrọ alìjánu ṣe rí nu. tó sílẹ̀ ìbáyé wa tẹ̀sítẹ́ẹ̀d bílẹ̀ ẹ sáàdì ọlọ́run ẹ má sáàdì nǹkan mi o bàbá tó ń pọ̀fọ̀ bàbá tó ń pògèdè bàbá olórùka bàbá alálìjánu ọ̀daràn gbogbo kò sí ní tó lè sọ yín àfọlọ́ abẹ́yìn máa ń tó lè sọ yín yàtọ̀ sọ̀rọ̀ kò sí ẹ wò ó tí àwọn ọdẹ wọn yẹn àwọn ọdẹ tí gbogbo wọn jábọ̀ fún yẹn tí wọn máa ń pè ní kinní kan ogun ṣe kinní kan abẹ́ẹ̀ tí ìgbọ́n pa wọn gbogbo àwọn ọdẹ bá ń lẹ Yorùbá ẹ̀wọ̀n kan máa ń sin ògùn wọn máa bọ̀ ògùn tọ́dẹ bá dénú rẹ̀ tí ń ti lọ́ọ́ pẹ̀ràn ní ìgbà tó bá ti wọnú gbẹ̀yìn yóò jùbà ẹni mọ ẹyà àdàbà kọpa kọlọ́n fi rúbọ sẹ́wọ̀n kẹlẹ́ bọ́ làwọn so yóò wá sọ pé wọ́n jẹ́ wọ́n jẹ́ kó wọn lọ kó wọn bọ̀ ìran kìíní kan lọ wọlé ní òdìbò àgbòfi di kìíní kan ìran kìíní kan náà wọlé tó di kìíní kan òǹjúbà lónìí o nílẹ̀ pé olúgbó sàánú olùgbò mọ́jú wọn lọ àlọ́ ọdẹ o ẹ̀yà àdàbà ní òfìjúbà àbá ibi tó ti lọ́ọ̀ níjúbà kìíní kan ìwọ̀n ní yorùbá lẹ́wọ̀ tó ti lọ́ọ̀ níjúbà ẹ̀ bọ̀ ní yorùbá lẹ́wọ̀ táwọn màlìjánú kan ń wí wọ́n máa wí àbí èyí wa ó lè jẹ́ pé ibi títí lọ́ọ̀ níjúbà tó ń pa ẹ̀yà àdàbà tó ń ṣe kìíní ní wọn kàn ti gbọ́n rí igi kò tó ní gungi tó máa ń wọn bàbá igi àgbọn ọkàn rí àgbọn ló kọ lámà lórí kí ló ń sọ gbogbo bó ṣe júbà tó àgbọn fọmà lórí. وأنه كان رجال من الإنس يعوذون برجال من الجن فزادوهم رهقا ẹ̀rọ aláyẹ̀rú rẹ̀ rẹ́gẹ́dẹ́ nínú àwọn ìwé ìtàn àròsọ Yorùbá táwọn akọ wọn yẹn ó lè sọ pé ńgbà tó ń dénú gbó ń fẹ́ yẹ kanjú bá ń sọ pé gbogbo àwọn ohun tó wà ní gbóyè kí gbogbo wọn máa ṣe tó ní wọn máa ṣe takò tó lẹ́yìn tó wá sọ bẹ́ẹ̀ tó tó bá gbọ́ tí igbe igbe ńlá kan dé tí wọ́n yẹ kọ́kàn ọba lẹ̀ bàbá rẹ̀ à orí olúgbó gan ló lè ìyẹn ni pé àjẹnú bẹ̀rù tí ń mójútó nugbó yìí orí rẹ̀ lójó kò lè á ah, ọmọ ọmọ yọba di pé wọ́n lé e ká tó o túmọ̀ sí káwọn náà mọ̀ ọlọ́run ọba nìkan ló lè sọ yẹn kò sí nǹkan tó lè sọ yẹn tó bá jẹ́ pé ìdí nǹkan mi máa ń wá sọ̀rọ̀ ó kù lórí pọ̀ ń warọ̀ torí pé ojoojúmọ́ oògùn ọmọ ọgbọ̀n oògùn náà ni wọ́n máa sọ pé ti tẹ́lẹ̀ yẹn sáǹpù rẹ̀ ti táwọn ò ló má tò ní ìsìn tó wà ń ta lélẹ́yìí ọmọ kó oògùn ká ni ẹ tontori àwọn tí ń sóògùn yẹn wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tíì tán wàhálà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fún wọn ni kò tíì tán ogun òfò náà. فاستعذ بالله من الشيطان الرجيم. طب. ṣètọ́nù rọ̀jì kọ́mọ bá àdìpọ̀ dantí ẹni tí ń kí alukùránì ń ké kọ́mọ ma mọ́ lójú kọ́mọ bá mọ́ máa ma fáìnà máa gbá ìná fojú kọ́mọ bá mọ́ má lè ronú nípa tó ma ké kọ́mọ bá fi ma lọ tirẹ̀ làwọn olùmọ̀wá àwọn tó pọ̀ jù nù wọn sọ pé a'udhu billahi minash shaitani rajim tá a sọ yẹn ńṣe ni ó wà ká tó ké o ńṣe ni ó wà ká tó ké o. hamza àti abu hatim àwọn sọ pé lẹ́yìn tá a bá ké o tán láti a'udhu billahi minash shaitani rajim àmàárí rẹ̀ wọ́n láyà yìí náà lọ́tọ́ kàtí lórí torí kọ́ lọ sọ pé fàyèdá ọ̀rọ̀ tẹlifùrọ̀ àná fàyèdá ọ̀rọ̀ tẹlifùrọ̀ àná fàstàcìd bìlẹ̀ mina ṣẹ́tọ́ni rọ̀jì. wọ́n ní ọlọ́sọ̀ pé tọ́ ọba ti kí alukurani o sáàdì ọlọ́ lọ́dọ̀ àṣetọ́ni ẹni ẹ̀kọ́ ẹni ègbé. alimami Nawawi nínú tí ra àwọn al-Majmu' àwọn náà tún gba ọ̀rọ̀ wá bẹ́ẹ̀ bábò rírà náà sọ bẹ́ẹ̀ rẹ̀ àti Ibn Sirin àti an-Nakha'i ṣùgbọ́n ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ yẹn ńlọ lágbára ńlọ sì dọ́gba gbígbá máa ṣe a'udhu billahi ṣáájú kátó kakérò torí àwọn àdìtà Nabi sallallahu alaihi wasallam wọ́n tọ́ka sí kíkí máa wí ṣáájú kátó kakérò tọ irú rẹ̀ náà ó tún wà ó tún wà bómi gbàtà nàbì sallallahu alaihi wasallam tó ní tá a bá fẹ́ tá a bá sínú ká máa sọ pé dáhàbá àwọmọ wàbtálẹtẹl ọrọ wàtẹbẹtẹl adúró insha allah àti ráàrin tí ń sọ pé nísìnyí wọn ní dáhàbá àwọmọ. وابتلت العروق وثبت الأجر إن شاء الله في أجاك لا ينسين تريد لهب فعل ماض ابتلت فعل ماض وثبت الأجر فعل ماضي أجاك لا ينسين ويعلم تريد nǹkan mí náà فاذا قرات القران قرات القران Hmm. pé tọ́ ọ bá ti kí alukur'ani tán o fasta'iz billahi minash shaitani ṣùgbọ́n ọ̀rọ̀ tó dọ́gba náà ní pé tọ́ ọ bá fẹ́ ké wọ́n lo sígọ́tòlù mọ́ọ́dí ń láti fi hàn pé tó bá ti dájú pọ̀ ọ fẹ́ ké idha qara'ta bi'tibari ma sayakun wọ́n lo mọ́ọ́dí ó túmọ̀ àmọ́gọ́rẹ́ nítorí ntí ọ padà ṣẹlẹ̀ ní tó bẹ́ẹ̀ náà ni zahaba ghama kìí ṣe pé òǹgbẹ ti lọ yọ wà lọ ni àfi ń tọ́ka sí ntí ọ padà ṣẹlẹ̀ ní wabtallatil uruq kásán ọ̀nà fún mako gbogbo kò yé tí ì rìn ṣùgbọ́n àfi ń sàpèjúwe ntí ọ padà ṣẹlẹ̀ ní watabatal ajru. ẹ̀sán wa àti ìgbàjá pẹ̀lú pàṣínu àmọ́ àmọ́ pé inṣàlá ẹ̀sán wa kọ kọ́ ní gbé ilé ìjẹba. tọ́ wọ́n ní ṣetán tẹ́rí yẹn orúkọ rẹ̀ ní ìgbà tó wà láàrin àwọn màláíkà a tún rí wípé ṣetán nìkan nínú oríṣi àwọn kan tí ó jẹ́ oríṣi ètò wọ́pọ̀ nínú àwọn nínú Iblis náà ti wá. àwọn arú tí wọn nínú àwọn iná lọ́lọ́run fi dá wọn yàtọ̀ sáwọn màláìkà tó wọ́pọ̀ ìmálẹ̀ lọ́lọ́run fi dá wọn. ìdí pé ọlọ́run ṣẹ̀ṣẹ̀ wá dá Iko ti kọ́kọ́ jẹ́ mẹ̀láìkà ọlọ́run á da látara aná ló fi wá di ọ̀kan náà ṣèyàtì lára ọlọ́run bẹ ẹlẹ́dàá iná ni ó fi bẹ́ẹ̀ ó fi sìkẹ́ wa wípé ká ma bí ṣètọ́ ni ti ṣe rí tẹ́lẹ̀ kọ́kàn lọ́jẹ́ nínú oríṣi àmàlẹ́kà kan tó lọ́n fi náà yàtọ̀ sí gbogbo mẹlẹ́kà tó jẹ́ pé ìmọ̀lẹ̀ lọ́lọ́run ti dáhùn ìbílẹ̀sù yìí gbà tó wà kọ́ àṣẹ ọlọ wọn wá sọ ní ṣètọ gbà tó wà láàrin àmàlẹ́kà yéṣu kọ rẹ̀ nù orúkọ rẹ̀ ní alḥarith alḥarith torí ẹni tẹ́ ń sọ fún baba ńlá wa àti ìyá ńlá wa kíkí tẹ bá fẹ́ kóyún tẹ ní fáwọn ọmọ tẹ ń lóyún wọn kọ́mọ lè yè ajẹ́pẹ́ tẹ bá ti bí kẹ́ẹ̀pẹ́ lẹ́rù òun Abdulhari ọlọ́nkọ́ ní jẹ́ Hari ṣùgbọ́n Iblis fẹ́ lẹ́yìn tó tún ti ṣe sábà tó ti bàbá ńlá wọ̀ fi sí láti ó tún wù ú pé kóun tún máa bá yìí rẹ̀ jẹ́ lọ. torí ẹ̀ bàbá ńlá wa gbọ́rọ̀ sí lẹ́nu àti ìyá ńlá wa lẹ́yìn tọ́mọ kú tọ́mọ kú tọ́mọ tún kú. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀ràn kankan ọmọ náà padà kú náà. tọ wọn wá pè ní ṣetán nígbà tó ti yá láìgbọ́ téèyàn bá ti jẹ́ alágbẹ̀rù mari téèyàn jẹ́ ẹni tó jẹ́ pé kágídí hárí ni kò ṣe olóhùn ní ṣe wọn máa ń pè ní ṣetán torí ẹ tẹ̀yìn náà bá jẹ́ ẹni tí kì í gbọ́rọ̀ bá jẹ́ tí wọn máa bá sọ̀rọ̀ tí ó pẹnu ẹni tí ń bọ̀ ń sọ̀rọ̀ ọrùn òun ní tẹ̀lé ṣerú wọn náà á máa sọ lédè lárúbá pé laqad tashaytana laqad tashaytana ẹnìkan máa ó ti di ẹni tó ti hu eyín òkè o ó ti hu eyín òkè kọ gbọrọ máa kà kan wọn di máa o ó ti dọmọ aláìgbọrọ wàhálà kẹta òun náà tún ni lẹ́yìn ìgbà tó tún sórí ibú náà tún pè ní iblis àbẹ̀láta tẹ̀ ń bàjẹ́ àbẹ̀láta ebèlè èṣù tálẹ̀ yín gan rí láyé tẹ́tẹ́ rí tí wọ́n sọ ní iblis akpẹ́lẹ́ <laughs> àdúgbò lé ẹnìkan wà lọ́wọ́ àdúgbò iblis iblis sọ̀kọ́ pé wọ́n làwọn pè ní àwùjọ ṣètọ́ nìkan tọ́wà nítòsí níbi tálẹ́ wọ́n sọ bẹ́ẹ̀ àwùjọ bìlà torí ẹ ṣètàn nìyẹn arrajim torí kọ́ lọ́nà sọ pé fakhruj minha fa innaka rajim o ti dẹ́ntà àmọ̀ sọ́lókù àmọ̀ sọ́lókù kókó aburú a'udhu billahi minash shaitani rajim kéésò kéésò kéésò kò tá à ń sọ mí náà láti kọ́ àjò irú òkú yẹn wọ́n sọ rajim ẹni pé tó bá sọ a'udhu billahi minash shaitani rajim ẹ ti sọ lóko sòṣètọ́ọ̀nì ni ẹni ẹ̀kọ́ ẹni tá a máa sọ lóko tọ́ ọlọ́run ọba ẹlẹ́dàá wá wá fi wá lọ́kàn balẹ̀ tó bá jẹ́ pé àgbọ̀ lọ́n gbọ́ lódodo nítorí pé sòṣètọ́ọ̀nì tẹ́rì yẹn kò fẹ́ kẹ́nìkan nù wá èèyàn kan ṣoṣo báyìí kò fẹ́ kó sórí rẹ̀ ọ̀tá tí ń bá bàbá ńlá wa àtìyá ńlá wa ṣe àbí bàbá ńlá wa kàtẹ́ pé bàbá ńlá wa ọ̀tá ń ti lágbàá jù ó sì ti lérí lé ka wọn àjọ ọlọ́run pé òun ò rí pẹ́ nìkan nu wò sóríire náà tó a bá yẹn lọ́kàn jẹ́ ni bó lọ́mọ èèyàn náà ọmọ èèyàn gbogbo ọmọ èèyàn ti wá jẹ́ pé ṣètọ́ni ni wọ́n ń gbọ́rọ̀ sílẹ̀ ẹ wo ti ṣètọ́ni bá ọ̀pọ̀lọpọ̀ dé lónìí ìlérí àti èròǹgbà ṣètọ́ni ṣẹ lórí wọn. àwọn òṣè Islam ṣètọ́ni ó lé wọn jìnnà sí ó mú wọn sórí ebó kọ́dà ẹlòmíín tó máa ń sọ̀rọ̀ pé kó gba Islam kó ṣe Islam yọ tàka sórí ni kó ń kọ́ ayé ìkọ́ gbogbo yàrá nàmà ni. gbogbo oru àwọn ẹni tí ọlọ́run ẹlẹ́dàá bá ti sàánú wọn tí wọn ò kó sínú ságo ṣètọ́n ó yẹ kí gbogbo wa gbogbo wa kájọ ran ara wa lọ́wọ́ ni nítorí pé tí a bá wà láwa kọ̀ọ̀kan láwa nìkan ó rọrùn fún ṣètọ́n láti rí wa mú bí bá nàbì sallallahu alaihi wasallam tó ti sọ fún wa pé innama ya'kulu dhi'bu minal ghanamil qasiyah irú. àgùntàn wo ní kókó máa rí ipa jẹ nínú àgùntàn darandaran àgùntàn tí wọ́n ti rìn lẹ́yìn lẹ́yìn tí ń dá nìkan rìn sẹ́wọ̀n kí ọ̀rọ̀ ìkókò lọ́rùn láti ra mú àmọ́ táwọn àgùntàn bá kò lè rọ láti mú torí pé àwọn náà máa gé elége máa gé elége àwọn náà ti máa ṣe mẹ́ẹ̀mẹ́ẹ̀mẹ́ẹ̀ títí tí bàbá darandaran pípọ̀ pọ̀ bá rẹ̀ yọ̀ máa sọ lóko tó náà bá rí tọkàn bá ò pé àwọn èèyàn ìgboro tó ń tẹ́yìn burúkú ti ń gbé kásí ó fi ba nǹkan jẹ́ yọ sànà tó bá jẹ́ pé màmá ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó bá gbé fún àfa ibi tó ń ti fẹ́ fẹ́ràn yín sóúnjẹ ọ̀sán èyí fi sóúnjẹ àárọ̀ eléyìí pàtàkì tọ ṣetọ́ọ̀nì tó ti wá lérí kí ló dé tó ti wá jẹ́ pé ẹni tó pọ̀ jù nínú níbi táyé ìbàjẹ́ dé ẹni tó pọ̀ jù nínú àwọn èèyàn wọn èsì tọ́lọ̀ ti ṣe tọ́ọ̀nù wọn jù tọ́ ọlọ́mbẹ. إنه ليس له سلطان على الذين آمنوا ọlọ́ni gbogbo ète gbogbo kàkàrírí ṣètọ́ọ̀nì kò lágbára kan láti rẹ́nìkan gbèsè nínú yín ṣètọ́ọ̀nì ọ̀dágbára kan ní láti dẹ́nìkan nínú yín gbèsè àyàfi tọ́lọ̀ wọn bá bá kọ pé yọ ṣẹlẹ̀ sí. ṣètò ànìjẹ́ wa rí yẹn ọ̀lẹ́ ọ̀lẹ́ bàjẹ́ pẹ̀lú kọ̀ǹdíṣàn méjì ṣètò ànì ò lè rí yín mú tẹ̀bá ti ní kọ̀ǹdíṣàn méjì. alákọ̀ọ́kọ́ kẹ gbọ́lọ̀dọ̀ ẹlẹ́ẹ̀kejì kẹ gbọ́lọ̀dọ̀ tẹ̀bá gbọ́lọ̀ wọn bá gbọ́lọ̀dọ̀ tẹ̀sí máa da lúrú papọ̀ mọ́sápà tí máa nìyàn tẹ̀sí tẹ́sì jẹ́ tuntun bọ́lọ̀ ń dúró nípa apá bíbá dúró àti bọ́lọ̀ ọ̀ṣùtọ̀ tí nǹkan yìí ọ̀bá sì yẹ kú lára yín àjẹ́ pé ẹ ti àjẹ́ pé ẹ ti bọ́lọ̀ ọ̀ṣùtọ̀ ní títí láéláé ni ẹ rí i pé anabi sallallahu alaihi wasallam ó sọ fún Umar radiyallahu anhu ó ní ma إلا سلك الشيطان فجا غيره وعمر رضي الله عنه أغبنا كاري لا يوم أفكي شيطان عمالي بوقع ومين شيطان عمالي وبدا سيلي تمسي بي irú orí ńlá tọ́lọ̀ sí fún ọmọ rẹ̀ lẹ́kùn rẹ̀ àwọn náà ká gbọ́ àwọn náà ká rí dájú pípọ́ lọ́nà la bá sábà ti ṣe léyìí ọ̀nà dà tọrọ tiwa náà fi ní di ayò ọ̀nà dà tá a fi ní polówó àṣẹkọ́ torí ẹ̀ ọ̀ràn àyàn ní lórí wa ká gbìyànjú láti sọ ìmọ̀ràn ṣètọ́ nìdòfo lórí wa òun ò ní sọ wípé ó ti sú òun láéláé ò ní sọ wípé kò ní sọ pé òun ní fi yín lọ kò ní sọ pé òun fi yín lọ́rùn lẹ̀ ẹ̀yin lẹ̀ ní gbà fún ẹ̀yin lẹ̀ ní gbà fún torí kọ́ má bàa jẹ́ pé orí ibú díẹ̀ ọkùnrin yìí torí ẹ ẹja gbọ́lọ́n bọ̀ ẹja gbọ́lọ́n ọba dúró tá ti fẹ́ bọ́ lọ́wọ́ à ká gbọ́lọ́n gbọ́ ká sì bọ́lọ́n dúró gbogbo àwọn àyà yìí àkàn gbọ́dọ̀ máa kà ká máa fi pípa làbá rẹ̀ pé ah, ẹ̀mọ irú ẹ̀dá ti gbọ́ gbogbo ìtẹ́ bá ti gbọ́ ẹ̀ka sí pẹ̀yìn lọ́lọ́run bá ń bá wù kìí sẹlòmíì tẹ́ bá sì gbọ́ tẹ́ gbọ́ ẹlòmíì náà yóò tún tara tiyín ọ̀nà ọ̀tún sáǹfààní ń bẹ ṣùgbọ́n ìdùnnú wa ni àyà yò innahu laysa lahu sultanun ala alladhina amanu wa ala rabbihim. yàtọ̀ wọ̀ kẹlò ẹ̀yìn pé mẹ́jẹ̀mú méjì o kẹtù wọn sọ fún wa pé ṣètọ́jú ìsòfin yín lọ́rùn lọ kó tó bẹ́ẹ̀. ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ tẹ́ẹ̀ sì gbẹ́kẹ̀ lọ́lọ́ pẹ̀lú gbogbo tẹ̀ ń wá máa bọ́ sí náà jẹ́ kí àwọn tá à ń ṣètọ́ni ọ̀lágbára lórí àwọn olùgbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo pàtàkì ìgbàgbọ́ múnáfíkì òwúlò ìgbàgbọ́ òdodo pàtàkì ó sì jọ ara yẹn ìgbàgbọ́ múnáfíkì òwúlò. إنما سلطانه على الذين يتولونه والذين هم به مشركون. ta شيطان ṣètọ́ni lágbára lórí rẹ̀ لا olólùwọ̀n bá tó ọlọ́run bá ní gbogbo agbára gbogbo ète gbogbo kàkàrírí ṣe kọ́ àwọn ẹni tó lágbára lé lórí àwọn náà ni àwọn èèyàn tó ṣe pé yàtọ̀ wà lọ́wọ́ náà hó ṣètọ́ni náà ni wọ́n ń bẹ̀ lọ́wọ́ pé kọ́ra wọn ṣe kọ́ra wọn lọ́wọ́ kọ́mọ̀ṣe dá wọn dára wọn. وهم يتولونه والذين هم به مشركون àtàwọn ẹni tó jẹ́ pé ṣètọ́ni náà wọ́n fi sorogún fọlọ́ àwọn ni ṣètọ́ni ló lórí wọn wọ́n jẹ́ gbì bọ́ọ̀ ló ti fẹ́ kú gbì wọ́n mọ́kọ́tà wọ́n má ọ̀kọ̀tà má pè tán má fi pè ṣètọ́ni wọ́n má irú dúró tí wọ́n dúró tí ṣètọ́ni fi wá bá a ṣètọ́ọ̀nì nígbà tí wọ́n bá ti mú ní alágbàtà ẹ̀ tó sì jẹ́ni tí ń fi sọ̀rọ̀ ogún fọ́lọ̀ kí ló wá fẹ́ pọ́pọ̀ pẹ̀lú ẹ̀ lélẹ̀ ìjẹba kọ́nàmọ́kùnmọ́lá a rí i pé lórí àwọn olùgbàgbọ́ òdodo fún wa dáhùn náà gbàgbọ́ lódodo tọ́lá lómii wàhálà ti ń bá afárá fínra kìí sọ̀rọ̀ ọdún kan kìí sọ̀rọ̀ ọdún méjì kódà tẹlómi kìí sọ̀rọ̀ ọdún mẹ́wàá wọ́n mọ̀ wá lọ lo oògùn orí fọ́ sí inú ọrùn oògùn inú ọrùn sórí fọ́ nígbà tá a bá wá wò lọ́tà wò bọ́ á rí i pé ẹni náà kàn bẹ́ẹ̀ ni wàhálà ni. nǹkan yẹn ọ̀tàn. ìgbà míì àìmọ̀ ibo làárẹ̀ ti wá ó máa mú káwọn èèyàn ó ṣiṣẹ́ gbogbo àárẹ̀ pátá ọ̀dọ̀ ọlọ́run ọba ní ti wá ṣùgbọ́n àwọn nǹkan wà tọ́lọ̀ ẹlẹ́dàá wa tó ti fi yé wa pé tẹ́ ẹ bá fi lè ṣe ẹ̀yin lẹ́ ń pa burú ẹ̀yin lẹ́ ń wá ìdá fúnra yín bí ẹni tó lọ mú àṣetọ́nì ní ọ̀gá àwọn ẹlọ́mọlẹ́gbẹ́ ṣetọ́nì lẹ́yìn wọ́n wá ya fọ́tò kan bíi tolórí ibú kan àgbákò wọ́n wá ya fọ́tò rẹ̀ sára nǹkan àníyín wọ́n á ní eléyìí òun náà ni ẹni tó jọ́ga àwọn nínú ẹgbẹ́ òfò ẹ̀ ọ̀kẹ́yìn náà ti gbéra ẹni ló ṣetọ́nì lọ. àbẹ́ ẹni ti ń ṣẹbọ sọ́lọ̀ nínú àwọn akẹ́tẹ́ máa pè lẹ́yìn ọlọ́run náà ni Iblis Ṣẹ̀tán torí ẹ̀ kò sí nǹkan kan bàbàrà ń bẹ̀ kọ́lọ́ńdà kọ̀ọ̀kan máa ṣe àwa lọ́nà tẹ́lẹ̀ bá yé wa àjọ ìpè nínú àwọn àyà wa ilé ìtàkà lónìí ara àwọn àǹfààní púpọ̀ níbẹ̀ nínú àwọn àǹfààní tá a rí nínú àwọn àyà yìí ni pé ọkùnrin ló ṣe rere àbóbìnrin ló ṣe dáadáa. ọlọ́mọ bá sàn wọn lẹ́sàn tó dáa àsìmọ̀ké dáadáa ọ̀nà nìkan se ń tọ́lọ̀ fi pa á láṣẹ àbí kájìnà sí ń tó ní ká má ṣe. a tún rí nínú rẹ̀ náà pé àtọkùnrin àtobìnrin gbogbo wọn náà níṣẹ́ wọn ni ó wúlò fún àtọkùnrin àtobìnrin gbogbo wọn náà níṣẹ́ gbélé ayé ṣe ni ó wúlò fún tó bá yẹ pé dáadáa ló bá ń se fi kún eléyìí tí wọ́n ti bá yín rí gbà tó bá jẹ́ pé àìda iná ló bá ń ṣe fi kún ìtọ́lọ̀ ti kọ pé wọ́n ṣírò mára wọn fún ọ tó fi padà dọ́mọ jahanna kọlọmọ sí wa lọ́mọ abẹ. bákan náà a tún rí bó ti ṣe jẹ́ pé èyí ń ṣe dáadáa kọ́mọ̀gbá dáadáa àyàfi tí ọba ṣe dáadáa nítorí tọlọ tí ọba ṣe dáadáa nítorí tọlọ èèyàn ò rí wípé èèyàn máa láwọn ẹni tí ọmọ abẹ̀rù èèyàn lọ́sùn èèyàn abárù wọn pàdé lóṣù àwọn ẹni tí wọn pé bàbá rẹ màmá rẹ ọ̀dá wọn mọ̀ àwọn ọmọ wa ṣe ìyá fún ọ wọn máa ṣe bàbá fún ọ níbi tó ọba ara rẹ nítorí kó lè bá dà fún ọ láwọn nǹkan tó ṣe pé àwọn òbí rẹ lè má lè ṣe fún ọ nígbà mi ẹ jẹ́ ká ṣe dáadáa lọ́kùnrin ẹ jẹ́ ká ṣe dáadáa lóbìnrin bá ń ṣe wá ń ṣe dáadáa yẹn kí islam wa kó dúró digbí kó dúró dọ́gba nítorí pé tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ èèyàn kàn já sí pé èèyàn dára rẹ̀ dànù ni tó wá lérò yìí pé òun tán lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa ọlọ́run ti sọ pé tó bá wù ọ́n wọn bá ti wá níjọ kan náà jẹ́ pé mùsùlùmí mùsùlùmí mùsùlùmí mùsùlùmí tí nǹkan kan bá dàrú mọ́ wa lójú á lè pe àwọn èèyàn tó jẹ́ pé àwọn náà wọ́n lóye wọ́n bá wa dá sí táàfì mọ̀ yìí pé èwo lọ́nà èwo nìgbẹ́ akramakumullah ẹ̀mẹ́jọ àgbàgbé o bọ́lọ́n ló wù ó ní òsì wa lọ́kàn náà tó bá wọ Ọlọ́run gbogbo àwọn kèfèrí náà bá di mùsùlùmí ṣùgbọ́n wọ Ọlọ́run kó káwọn wọ náà torí ẹ̀ lẹ́sẹ̀ rí i pé wọ́n ń rí máa iṣẹ́ wọ iṣẹ́ àtiwọ́ náà rọrùn. bákan náà a rí i pé òfin Ọlọ́run ó hàn wá wípé kájẹ́ni tó ṣe wípé yóò máa ṣe dáadáa torí pẹ́sàn ńlá tó ń bẹ lọ́la òkè àmì fáwọn tó bá ṣe dáadáa nínú àwọn àyà tí a tún ṣàlàyé wọn lónìí àtúnrí bá nàbì sallallahu alaihi wasallam ó tún ṣe fi yé wa wípé alukur'an tẹ́rì kí máa ṣe ìwé ìròyìn alukur'an kìí ṣe ìwé tí wọ́n fi ń pọ̀fọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ni tẹ́ ẹ bá fi lè ké ẹ máa bẹ̀rẹ̀ pẹ̀lú. أعوذ بالله من الشيطان الرجيم قل ما بلدا قلت واسي قل ما بلدا قف واما إن تعتقد به إن القرآن لكم لي سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك انتبهوا من بيروت pé mẹ́rin làwọn fi kọ́ sí làwọn fi láti jẹ. Ó ní ìyá ọba ṣáájú náà ní àwọn ọdún ìjọba. Ọdún wọn ẹgbẹ́ bí á àwọn àwọn ọba tó lọ. Ṣé àwọn akẹ́kọ̀ọ́sì náà ní táwọn àgbà akẹ́kọ̀ọ́sì fi àwọn akẹ́kọ̀ọ́sì? Ọkọ ni pé ẹni tó bá jẹ́ pé ìdájọ́ arìnrìn àjò sí lórí ẹ̀kọ́ gbọ́dọ̀ sí kọ́sù onírìn àjò nìkan ní ìṣeré àfúnláǹfààní àti sèkọ́sù èèyàn lọ gbélú òkèèrè ọwọ́ ń sèkọ́sù lójoojúmọ́ ọdájú pàṣẹṣe nìṣó lábẹ́ òfin ọlọ́run tẹ bá ti mọ̀ pé lùtẹ́ lọ yìí ọjọ́ mẹ́ta péré ńlẹ́fẹ́ sí ń bẹ̀ ẹ̀ ní sẹ́ńtì ẹ̀ ní sẹ́ńtì ó mú yín ṣe ogún sọ́láàtì ogún sọ́láàtì ẹ̀ mọ̀ kí n bùkátà jọ mẹ́rin ìyẹn ni kẹsàn-án wà hams márùn márùn lọ́wọ́ àlójoojúmọ́ tẹ bá pé kò ní àjò ni tẹ́ bá ti kpógún ẹ̀sùnrin àjò lẹ́yìn ní tọ́jọ́ gbàdú torí ẹ ẹ bá ti gbọ́rọ̀ yìí ẹ dẹ́kun à ń ṣe kọ́sùrù ẹ máa pé sọ láti rìn títí tẹ́ fi wà lórí ìrìn àjò ẹ bá wà lórí ìrìn sẹ́nìkan máa sọ pé à ah, ń torí pé kìí ṣèlú bàbá mi kìí ṣèlú kíní ẹlẹ́yìn ẹ̀sẹ̀ sí i kọ́nà ilé wá sílù bàbá yín náà kí ẹ̀tún jó ní àjò. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ ẹlẹ́yìn àgbọ̀yé apá kan náà sọ̀hábà nínú wọn láti rí Hudayfa. ابن al رضي الله عنه، but majority gbogbo sahaba nabi Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní kò sí mọ́sálásí tá a ti lè ṣe al-i'tikaf so eléyìí ni dọ́dọ́gba jù nínú ọ̀rọ̀ àwọn òbí pé kò síbi tá a ti lè ṣe al-i'tikaf torí ẹ̀sẹ̀ bá fẹ́ ṣe i'tikaf fẹ́ ṣe i'tikaf tó wà láwùjọ yìí àmọ́ ìgbọ́dọ̀ lọ sí ibòmíì lọ́sẹ̀ ẹ̀tì káàfù tó yẹ pé mọ́tò lẹ́wọ̀ kẹ́ tó débẹ̀ ọ̀tọ́ lábẹ́ òfin ọ̀nà. àyàfi tó bá kẹ́ wọkọ̀ lọ sí mọ́ṣáláṣí Madina ẹ wọ mọ́tò lọ sí ìlú Mẹ́kà ẹ wọ bàálù lọ sí ìlú Madina Mẹ́kà ẹ wọ bàálù lọ sí Baitul Maqdis ha nígbà náà bìnrin láti ṣètò rìhàl ìlà ìlà tẹ̀lé bẹ́tì mẹ́sáàjì àwọn ọ̀dọ́ àdàdà ah, ẹlẹ́yìn ẹsẹ̀ rẹ̀ láàrin ìlú kan náà ẹ lè lọ sí mọ́ṣáláṣí mi náà. dáadáa ẹni tí abẹ́rẹ́ ọba ti ṣe dáadáa tó wọ́n ní tó lè lo oògùn tí ó jẹ́ kí abẹ́rẹ́ ó gbé àwọn tó bá jẹ́ pé àwọn oògùn tó ní ṣe pẹ̀lú eh, léwélégbò kankan ni kò sí àlọ́ ẹ lò torí pé lẹ́yìn náà inú ààrẹ lọ inú ààrẹ lọ akọlọ wọn bọ fún kálukú lálàbí náà ẹ yọ. òkà òkàrò ọwọ́ sí ọwọ́ yẹn sí ìka eléyìí tó lẹ́gbẹ̀ẹ́ ọmọdéyìn ìbẹ̀lẹ̀ máa síbẹ̀ lànà náà aago aago gbọlẹ ẹgbẹ kí ló dé. Tẹ̀sí kọ́ọ̀tì ànábì. Àwọn kí làwọn ayọ̀ ojú máa ti. Kí làwọn ayọ̀ ojú máa ti dẹ́ẹ̀bì fẹ́ kọ́ọ̀tì sọ́wọ́sì làwọn máa fi tọ ànábì tí wọn kò ká sọwọ sí i abẹ́yẹn ọ̀gẹ́dì ànábì náà ni máa ń kó ká sọwọ sí i torí ẹ̀ náà la sọ ipe ibi tó bá wọ kálukú kó fa kó rẹ̀ sí i ṣùgbọ́n ètò dáa jù tó náà ní kékeré ẹkẹlẹ́ náà sọ ẹnu ọ̀gbọ́dọ̀ sọ pé nìkan ti fa kó rẹ̀ sọwọ sí i àbò tó fi sọwọ tù wọn rò pé yẹ lẹ́yìn náà lè bá bàbá ìdá àkọ́kọ́ abo òsínláyà nàbì sallallahu alaihi wasallam gbàtà bó wa délé ayé àwọn kan fi tọwọ́ tó àwọn kan fi tọwọ́ tó ibi tó bá yẹ bí ọmọ òlè máa wá wàhálà àwa sọ pé tó bá jẹ́ kí wọ́n fún kan lọ́lá lórí ọ̀kan ọwọ́ sì ẹ̀kan fún lọ́lá lórí ọwọ́ tó nu àgbo torí pé òrùka lọ́jọ́ àgbo òrùka tánàbí sí lò ọwọ́ òrùka sí. Thank you níbi ilé ẹ̀sìn ọ̀gá wọ́n ń ṣe àlàyé ẹgbẹ́ oníṣẹ́sìnkà tó kíláàsì àti tọ́wọ́ ìmọ̀ ẹ̀sìn ẹ̀gá tó gbà ojú ìgbẹ́. tọ́ba. ṣé tọ́ba kan tí mo gbàgbọ́ kan ní ẹ̀fọ́ ẹ̀sìn rẹ̀ kò ṣáwá lórí àbí ìwọ̀n nígbà tó ń bá a lù wà ní ẹ̀rùn bá a lù wà ní ẹ̀jẹ̀ هل هو إلا بضعة منك نعم